yansh be dis wetin be this. hey hey hey my body dey sweet who be that? wey dey. you don do na no get gate for una house. Obago, my ọ̀gá no dey, my ọ̀gá no dey, e no dey here way na masoko yung kama was sila mo. Masoko yung kama was sila mo. Fuck up How many times are they going to tell you that you know you should stop opening your police? I tell them you know here, my God. Hey, Jesus! Hey! what? kí ló ṣẹlẹ̀ yẹn? What's happening? Yeah, I can explain. I can explain what? It's not my see as I as I just dey dey my own. No, it's okay. Alaye kí ló fẹ́? Mo ṣe é kó má dé wàásù dọ̀gbẹ́ mọ́. Ah! ẹnna mo ṣe má lè wá sínú compound mi mọ́ ṣe ṣe ṣe. ṣé ìwọ ló fún gate náà ní ọdọ àbúmọ̀ sí gate fún mi. aṣọ. wọ́n sọ fún mi pé torí nǹkan tó ṣẹlẹ̀ ní paraṣẹ́ lọ́jọ́ ìwé. àwọn tó torí mo sọ fẹ́ pé the tó gbé wáyà pé na my ex kò dẹ̀ ni pé o lè filẹ̀ so do your day make I dey my own day baby sọ. nṣu ìlú ṣùgbọ́n ó ti máa pé ìyàwó èèyàn kan alẹ́ lomi ni. good mo like statement ìyàwó èèyàn kan alẹ́ lomi so dẹ̀ ló máa fẹ́ ìyàwó ẹ lọ lẹ́yìn ìgbà wọn ẹ máa tiẹ̀ ó ti ṣe kí No. No, no, no, no, no, no, no, no. Ọba go, no, no, no. No, No. No. sir. Work him ah. out. Ah, no, sir, you come by one. Ah, no, sorry. Excuse me. No, sir. Ọba go. Excuse me, sir. Ọba go, by you. Ọba. Excuse me. Kí ló dé tẹ̀kọ́ eh, ẹ̀? <laughs> Kí ló dé tẹ̀kọ́ ẹ̀? I mean, your body is shaky. See, can you see that gate? Get him out. You can see the gate. You mean I should walk out? Off, off, pass. I say, come out there, abeg. Baby, come up on yeah, idiot! Come up on here. they follow you talk. You see, you want make I slap your face? You know they, you know they hear me. And they tell, hey, come up on yeah, come up on yeah, come on. Come on, come on, come on, come on, Come on, because I dey calm down since for this house, I no give you time. Come up on yeah, make I hear. Wait, wait, which, which, which, which, which, which, not Me no do go. I no wan see you again, o. Oh. Idiot. Ah, that's what they dey do. Person say make you know from you dey come. Omo, e dey sweet us, as e dey sweet us, e dey pain dem, as e dey pain dem. Omo, e dey sweet us, as e dey sweet us, e dey pain dem, as e dey pain dem. Omo, e dey sweet us. Adé ìṣe tààlì báyìí yẹn ọ̀nà àbára àbára tàbí ọkọ̀. Wọ́n ṣe pé ní sùúrù. Mo ti sọ fún ẹ, mo ò lẹ́ẹ̀kan wọ́n tẹ̀ ń lò pẹ̀lú mi. Bàbá èmi náà ti mo ti wá yín káàkiri mo ti update Facebook lórí gbogbo ẹni rí náà bàbá Ọlọ́run ẹ ní àṣàbọ nǹkan tí mò ń jọra di ṣàlàyé fẹ́ǹsì ni pé mo ò lówó kan tó fẹ́ fún yín náà yín gáàsì. àwa ah, ẹ má ṣírẹ àwa táwa rí àlè jẹun ẹ náà mọ Ọlọ́run àti rí àti jọsẹ Ọlọ́run. ìbí ah, ìṣòro sí nípa ẹ̀yìn rẹ. àbá ẹ má ṣírẹ ọrùn. Ah. gbogbo oríṣi rẹ ṣe ni pé kí mọ. the first first day ta fẹ́ lè fàárí ṣàlùbà nínú ètò mo fún yín gáàsì. àbá bàtà wa pín bí nǹkan ń ṣe dẹ́kun nínú ìtẹ̀gbà now i want to remove the stove so tí wàá di mọ wa mo bá gbọmí ìlú ti wẹ fún. bàbá ẹgbẹ́ ti mọ orí ẹgbẹ́ ti mọ orí ibi káfíń tí a gbàgbé nílẹ̀ yìí gbà ọlọ́run bàbá òun ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run. mo ti kọ́ mi létí ẹni gbọ́ ẹni gbọ́ gbé fúnra náà kò ní ìṣẹ̀lẹ̀ ní pé ìdí ni mo wà bù máa máa fún fifty k. bàbá ah, bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ náà fifty k àwọn ọlọ́run àwọn ọmọ bọ́ìsì náà àwọn náà wà gbòòrò wà á ṣeré ẹ̀rọ tàálè wà á bó iṣẹ́ ẹ̀rù olùbánipọ̀lẹ̀ di ẹ̀rànpọ̀lẹ̀ di ẹ̀ fi ọwọ́ kan sí ẹ̀ ẹ̀ kò gbéṣẹ́ ní pé máa um, fi fifty six ó jẹ́ hundred so kàrá pàdé náà ah. so later a máa sọ later. tàálè bàbá àgbo ọ̀fẹ́ wọn náà rè ọlọ́run update ni ọ̀la dísẹ́kùn náà oh, bàbá àgbo me with pepper body. Now they stress me, my gracie plenty. I know they hate cause my money plenty. Say me say, ah. I'm fine. How we are coping these days? Oh, we are coping the rebuggable bear. Cash those in there, you go. Oh. Ah. last year we mo no expect kí cashier mi lọ́kẹ́ntì ṣùgbọ́n i'm missing at home. ẹ ah, eh, lónìí. Oh. Ah, eh let's leave that aside. Okay, ọ̀rọ̀ mi wà sure last week tí a lọ sí Paraiso yẹn. yeah yeah I remember. ibi tí mo gá ẹ̀ rí I'm talking about ọ̀dàgbò. ah ọ̀dàgbò <laughs> ọ̀dàgbò ex mi ọ̀dàgbò na ọ̀dàgbò <coughs> is my ex. ẹ eh, ẹ I'm telling you the truth my ex. ex no. wo ọ̀rọ̀ ẹ̀ bó ṣòro táwọn máa discuss Oh, ẹ̀ forget about him he's my ex. yeah. I just forget about Just forget about this one. Ah, he's my ex. Don't pass. Well. No problem. It's us now, Let her. Of course, mo ń mọ̀ pé bóyá ìwà àti ẹ̀ ti jọ ní ìkọ̀kọ̀ rẹ̀. Mo fọ̀rọ̀ ilé ìjà Rex mi jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tí. Kí ló ṣe lọ wà ní bìzì? Mo rà á mú abroad No, no, no. Dá lọ písà àti tí wàá mind. Písà. Let's go to písà. Aww, let's go. See you. ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ o? kí ló ṣẹlẹ̀? ǹjẹ́ mo ní bójú mi tẹ́ ẹ ṣe pàdé. tí mo ṣe pàdé tó gbé lọ́dún ṣe everything fún mi. ẹ nà án. olùdíje ti mọ ìgbẹ̀rún mẹ́ta. ó ṣe kí ni? ó ti mọ ìgbẹ̀rún mẹ́ta. ọmọ mẹ́ta. ṣé ẹ̀jọ̀ ro dáadáa ni? níbi sì bàjẹ́ ṣé o kó gbogbo ìkíní yẹn bóun náà ṣe kókó ṣe tiẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ọmọ mẹ́ta. Kúrò lè bá ètò ni. Ẹ fà ẹ̀. Ìlú lọ sí ìlú ìgbà ni. Mo lọ wá yẹ ẹ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ gbogbo. Ó ti sú mi. Ó ti sú mi o. Ó ti sú mi. Okay. Oye ẹ má kì mọ́. Ẹ má kì mọ́. Ẹ má kì mọ́ mo máa ké o. Ṣègbọ́n oye ẹ má kì mọ́. Mo máa ṣe báyìí. Ókè ẹ ṣe báyìí. Ẹ jẹ́ sọ̀kan fún yín náà. Sọ̀rọ̀. take a try. Oh, the show. Ó oh, máa work sí ẹ̀. Aláti ṣe mi ló máa share. ti ṣe ara ẹ̀. Ṣé àbúrò mi? Ṣé mo kàn mú bọ̀ ń dáná lọ́wọ́? Kàlè wá jẹun. Ìyá ni ẹ máa jẹun.